mẹ́sẹ̀gì mi sí Wùnmí Toríọlá àwọn èèyàn fẹ́ ya Wùnmí Toríọlá ní wèrè torí múvì rẹ̀ Wùnmí Toríọlá o gbọ́ ọ̀rọ̀ tí ọmọ aráyé sọ òwe Yorùbá ni ṣùgbọ́n kì í ṣe òwe bíi àdàmọ̀dèdè ni wọ́n ní a rí yín là ń fẹ́ yín ìjọba ọ̀run ọ̀fà dẹ́tẹ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ìyẹn ní ọ̀pọ̀ èèyàn ni ò tiẹ̀ wo bíi téèyàn wà wípé àwọn èèyàn tiẹ̀ sọ wípé ìgbà wo ni múvì yín yóò wá tẹlígíráàmù eh, kò yẹ ká ẹ bínú kò yẹ ká ẹ bínú àtẹni tó lówó àtẹni tí ò ní gbogbo wa la ní láti gbádùn nílé ayé tẹ bá rántí ìgbà tí Fúnkẹ́ Akíndélé tó ṣe múvì kan báyìí tó lọ tí gbogbo èèyàn sọ pé one billion múfì rẹ̀ ti pa one billion wọlé mo mo jáde nígbà yẹn mo appreciate rẹ̀ mo ní ìgbà wo ni yóò di tàwa tálíkà táwa tálíkà náà yóò lọ rire wò ó tí Fúnkẹ́ Akíndélé bá jáde nígbà tí wọ́n bú mi wípé mo sọ pé ìgbà wo ni múvì òun yóò di tàwa tálíkà tí wọ́n bá sọ fún ọ wípé ìgbà wo làwọn ò rí wò nínú telegram tàbí tí wọ́n sọ pé ṣé yóò jáde nínú telegram ẹnu nǹkan tó kàn yẹ kó o sọ gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run tò yín sí tó jẹ́ pé wáàsí tẹ́yìn ń ṣe múvì lẹ́ fi ń ṣe wáàsí yín oníkẹ́ẹ̀kan sọ fún àwọn wípé kò ní wá tẹ́lígíráàmù ní ìsinyìí yóò kọ́kọ́ lọ bí báyìí yóò kọ́kọ́ lọ bí báyìí bẹ́ẹ̀ ṣépè bẹ́ẹ̀ ṣépè tọ́lọ́hún ó ṣe ni ó ṣe tọ́lọ́hún ó ṣe ni ó ṣe lóòótọ́ ọjà téèyàn bá fowó rà owó léèyàn fi pa bí wọ́n bá ní ẹ gbé wá tẹ́lígíráàmù tí ẹ gbé wá tẹ́lígíráàmù kí ni yóò ṣẹlẹ̀ ti Fúnkẹ́ Akíndélé àtìgbà wọn wàhálà ìtàlà ìrìn ìwòdò níyìí bẹ́ẹ̀ ó sì dé telegram àwọn èèyàn sọ fún mi wípé káwọn sẹ́ǹdì ẹ̀ sí mi ó ní ìfẹ́ wò ó nítorí tó jẹ́ pé mo mọ̀ wípé owó ló fi ṣe ìyìn sì fẹ́ dẹ́bu ọrọ̀ ajé rẹ̀ kò yẹ kó o bínú tó bọ́ ti ṣe bínú tóun ó wá ń ṣépè tọ́rẹ̀ alájọ bá kó tán ọ̀tá alájọ náà ó padà kó bẹ́ẹ̀ àwọn tí wọn ò ní nẹ́fílíìsì wọ́n padà wò ó tẹ́ bá gbé sí nẹ́fílíìsì one way or the other kò sí no do no do ẹ má jẹ́ kí inú máa bí yín débi tí àwọn èèyàn ò ní lè rí yín gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀ èyí tí ẹ̀ ń ṣe ní orí social media gbogbo ẹni tó ń ṣe wáàsí nìkan náà kọ́ ni mẹ́ńtọ̀ ẹ̀yin tẹ́ ń kọ́ wa bí èèyàn ti ṣe lè gbé ayé pẹ̀lú pẹ̀lú múvì yín wáàsí titi yín gan-an ó ju wáàsí ti àwọn tí ń jáde tí wọ́n wá ń ṣe kinní lọ ẹ ti ẹ ti bínú jù Bùnmi Toríọlá kò yẹ kẹ́ ẹ máa bínú bẹ́ẹ̀ wàhálà ìtàlà kò yẹ kẹ́ ẹ máa bínú ẹ wá ń ṣépè èpè ah, ọ̀dà kí ni Fúnkẹ́ Akíndélé ó ṣe kí ni yóò ṣe bẹ́ẹ̀ wó pa owó tọ́lọ́run ni yóò pa ẹ̀yin náà pa ti yín ẹ pa ẹ má tún máa ṣe transfer for aggression ẹ má dẹ̀ máa overreact nítorí tó jẹ́ pé ìlú mọ̀ àti ojútáyé òní rẹ̀ wùn mí torí ọlá ọlọ́run ó jẹ́ kí múvi yín ta o bẹ́ẹ̀ tí àwa tá à ní owó ní Netflix àbí bó wọ́n ń pè àwa náà padà wò ó tẹ́ bá gbé síbẹ̀ á wò ó ṣùgbọ́n gbogbo wa náà la wá jèrè ayé.